eléyìí tá à ń túmọ̀ sí ọtí nínú èdè yorùbá ntòbóyà nílá kàyẹn ó lè jẹ́ mashrub ohun tó ṣe kí wọ́n mú bí omi aw ma'kul àbí wọ́n jẹ́ lẹ́nu bí oúnjẹ aw mashmum àbí nǹkan tó ṣe pé gbígbóòórùn ni wọ́n gbóòórùn rẹ̀ aw ma'khudun biwasitatil huqan àbí kọjá pé wọn gún yàn lábẹ́rẹ́ rẹ̀ ni gẹ́gẹ́ bó ti ṣe máa ń ṣẹlẹ̀ nípa ọlọ́kan ọ̀jọ̀kan egbò olóró burúkú eléyìí tí àwọn èèyàn ń jẹ sẹ́nu tí wọ́n ń gbà sára láyè sìn ẹ̀rí ọtí mímu ọ̀nbẹ nínú nǹkan tó dọ̀tí eléyìí tí ọlọ́run ọba ṣe léèwọ̀ fún wa ọ̀nbẹ nínú nǹkan èrírí èérí eléyìí tí ọlọ́run ọba tọkọ lílo rẹ̀ tó kọ fún wa bẹ́ẹ̀ ni Ọlọ́hun bá wa ó sì àlàyé yéké nínú alukur'an gẹ́gẹ́ bó ti ṣe ṣe ọtí mímu léèwọ̀ tí ó sì tọ́ tí ó yẹ kápẹ́ mùsùlùmí yàdí rẹ̀ Ọlọ́hun bá wa ń sọ nínú suratul Maida aya àádọ́rùn ọlọ́ni yá ayyuhalladhina amanu. إنما الخمر والميسر والأنصاب والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون الله نياكو أيها ẹ̀yin olùgbàgbọ́ بك أما يكي أتمم تتتتا بكنا إريكي bákan náà ká máa dá nǹkan sílẹ̀ ká máa pé látara rẹ̀ afẹ́fì máa ń tọ́pamọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ọ̀jẹ̀ kankan bí ẹ bá ṣe ìdọ̀tí àti ẹ̀gbin àti pé abala kan ni wọ́n ṣe nínú iṣẹ́ ṣetán fajtanibuhu la'allakum tuflihun torí náà jìnnà sí o kẹ́ ẹ lè bá a sóríire eléyìí túmọ̀ sí pé ẹni tó bá fẹ́ sóríire. á jìnnà ní gbogbo jíjìnnà sí ọtí mímu ẹni tó bá fẹ́ ṣoríire á ní gbogbo jíjìnnà sí tẹ́tẹ́ títa ẹni tó bá fẹ́ ṣoríire á ní gbogbo jíjìnnà sí èrè gbígbẹ́ èrè títà ẹni tó bá fẹ́ ṣoríire yóò jìnnà sí gbogbo tí wọ́n máa dá a lórúkọ pé àwọn fẹ́ fi máa ń tọpa mọ́ wọ́n ń dáfá wọ́n yẹrin ló ń tẹ gbogbo ẹ̀pátá yóò dènà sí idh la falaha ila sabili man yata'ata hadhihi al-ashya' torí pé oríire òní rọ́nà dé ọ̀dọ̀ ọ̀kan nínú àwọn ẹni tó ṣe pé wọ́n ń ṣe ọ̀kan nínú àwọn nǹkan wọ̀nyí nínú adéta nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam eléyìí Abu Dawud àti at-Tirmidhi tí wọ́n gbé jáde nínú tírà wọn anabi sallallahu alayhi wa sallam onímọ̀ askaro kathiruhu faqaliluhu haram gbogbo nǹkan tó ṣe é pé tá a bá mu díẹ̀ rẹ̀ díẹ̀ nínú rẹ̀ a máa mú ni hún ríra àbí pípọ̀ rẹ̀ tá a bá mu tó bá a máa hún ni hún ríra àṣepé kékeré rẹ̀ ńkọ́ èèwọ̀ náà ni ó jẹ́ o fal qawlu kal-qawli fil a sọ nípa púpọ̀ òun náà ni ìdájọ́ ètò kéré ọtí tẹ̀ rí yẹn wa iyyakum minha àti ẹ̀yin níbi mímú rẹ̀ ǹjẹ́ ẹjẹ́ mọ̀ ike àrùn tó léwu gidi gan ni àrùn tó boró tí máa nínú àti lóde ni kìí fi egungun sílẹ̀ à ń bọ̀sibọ̀si ẹran ara ọtí kìí fi ọpọlọ sílẹ̀ kámẹ́nsẹ̀ tí sọ gbogbo ìkiri ẹran ara kọ̀ọ̀kan lọ́tí máa rí kó ń ba tiẹ̀ jẹ́ ìnira tí ọtí máa kó bá ọ̀mùtí ìnira tí ọtí máa kó bá àwùjọ ìnira tí ọtí máa kó bá ètò ti orílẹ̀-èdè àti ìlú àti ti agbègbè. ọ̀pọ̀ jọjọ ìnira tí ń bẹ nínú ọtí eléyìí tí máa kó bẹ́ sí èèyàn ọlọ́jàrá ìnira tí ń bẹ nínú rẹ̀ tí máa kó bọ́wọ́ náyà ọ̀pọ̀ jantirẹrẹ ìnira tí wàá ń bẹ nínú ọtí eléyìí tí ọtí máa kó bára ọ̀pọ̀ ju ní lọ ìnira tó sì máa ń kó báwọn èèyàn láwùjọ ibi tí wọ́n jọ ń gbé papọ̀ òun náà lọ bí rẹ́rẹ́ ni. ẹ̀rí ọ̀pọ̀ nínú àwọn èèyàn tó ṣe pé ọ̀mùtí làwọn ọtí ni wọ́n fowó wọn mu zina ni wọ́n fowó wọn ṣe ìjẹkújẹ ẹlẹ́dẹ̀ ni wọ́n fowó wọn jẹ lásìkò ìgbà tí wọ́n bá ń pàkíyèsí wọn lọ síbi ìpọ́lọ́ wọn bá ṣe ń tọ́ ń jẹ léèwọ̀ ó ṣe ń tó ń mu ó ṣe ń tó ń lò ó ṣe ń tó ń ó ní kí ló kan islam gan nípa tó ń jẹ ètí rí kí ló kan islam nípa tó ń mu síbò ń lò ń lára òun alaysa yahuqqu lahu an yaf'ala fi nafsihi ma sha'a tí kò wá tọ́ sí pé kó máa ṣe tó bá wù ú lórí ara rẹ̀ níbí bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ máa sọ tí ìwọ kúkú máa ń tọ́ dáa fún ọ ń tọ́ yẹ ọ ṣáájú kí islam ò tó dé ọmọ tí ọ̀ dáa tí ọ̀ yẹ ọ ṣáájú kí islam ó tó fèsì torí di eléyìí tẹ́tí kọ́ gbọ́n tí ó ṣe ọ́ láǹfààní láyé tẹ́tí kọ́ gbọ́n tí ó jọ rọ́nà lọ tó bá di lọ́la alqiyama ẹnu gbogbo onílàáká ẹ̀kú lórí pé ntí ọ̀dá lọ́tí ìmúkùmù lọ́tí ìjẹkújẹsì ní ọtí ìnákùnà lówótọ́ násìdí ọtí irọ́ lásán ọ ẹ̀ẹ̀tàn lásán lẹ́ntàn ra yín ẹlọ́mù tí kìí sápà owó ọwọ́ rẹ̀ ìní wèrè ńnà bẹ́ẹ̀ ni ọ̀ọ́lẹ̀ kọ́ bá kọ ẹlòmíì kọ́ máa náwó kọ́ máa káàbùkù owó ọwọ́ ara rẹ̀ ti ńnà ńnà náà lọ sọ́ di wèrè nígbà tí ò mówó lọ sí di káfí jamala kò mówó lọ sí di káfí dasọ sọ́rùn kò lọ sí di káfí ralẹ̀ káfí kọ́lé ọtí lọ lórí tiẹ̀ mu ìdí ni tó jẹ́ pé ọmọ èèyàn kọ mọ́tò lè wúlò fún ọlọ́run ọba ló jẹ́ ká gbọ́n ọmọ èèyàn mọ́tò lè jẹ́ wọn rárá lọ ọlọ́run ọba ni òjá sínà nínú àwọn ìnira àti aburú tí ń bẹ nínú ọtí mímu lórí ẹ̀sìn èèyàn tí ìwọ ò mọ̀ ni pé ń ṣe lọ́lọ́run ọba dá wa sílé ayé ń bì nítorí kálíbà máa wá sí lọ ọlọ́run ọba ọ̀dá wa sílé ayé torí kálíbà jẹ kálíbà mú kálíbà sùn lásán ọlọ́run ọba dá wa torí kálíbà wà sẹ̀sìn fóònì ọ̀n bẹ nínú ẹni tó ń sẹ̀sìn fún wọn máa kírun wọn kú oríire ọ̀n bẹ nínú ẹni tó ń bẹ nídìí ìrégbè tó ń bẹ nídìí ẹ̀sìn tó ń bẹ nídìí ìranù wọn máa kí wọn kú ranù wọn máa kí wọn kú fàṣíkòṣòfò ẹ̀sìn lọ́lọ́wọ́n bá ti torí wa dá wa sáyè ṣebí ọlọ́wọ́n bá ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين ọlọ́wọ́n bá ní ìṣẹ̀dá àlìjánu bẹ́ẹ̀ ní ìṣe ẹ̀dá èèyàn nítorí nǹkan kan tó yàtọ̀ sí kí wọ́n lè bá àmọ́ jọ́sìn fẹ́mi ọlọ́wọ́n bá lẹ́mìí nìkan ṣoṣo ìǹtọ́rọ̀ ìjẹ lọ́dọ̀ wọn ìǹtọ́rọ̀ ìná àti ìlò lọ́dọ̀ ẹnìkankan nínú wọn o ẹ̀ ń sì tọrọ pé kẹ́nìkan nu wọn bọ́ mi o torí pé ọlọ́wọ́n bá Allah huwa ar-razzaq ọlọ́ba tí ó rọni lọ́rọ̀ dhul quwwati al-matin ọba alágbára tó nípa ọlọ́wọ́n bùkátà rẹ wọ́n ló ń bùkátà ọlọ́wọ́n wa tó ń ti bẹ́ẹ̀ dídá tó lọ́wọ́ bá dá wa ńṣe ló dá wa kálí bá wa jọ́sìn fún kò dá wa fún ìrégbè no room for nonsense kò sáyè fún ìranù ṣe lọ́lọ́n dán kó lè bá wa sí lọ́wọ́ ẹ̀sìn yìí báyìí kò sí lọ́jọ́ sinmi o wa'bud rabbaka hatta ya'tiyakal yaqin bẹ́ẹ̀ lọ́lọ́n sọ fún anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam máa sin olúwa ẹlẹ́dàá títí tí kú òfin bẹ́ẹ̀ lọ́lọ́n sọ fún sallallahu alayhi wa alihi wa sallam tó bẹ́ẹ̀ ni wọ́n pa ọ̀gá wa lẹ́sẹ̀ẹ́ àwọn akpọ́rọ̀ ń tu wá ńkọ́ agbọ́dọ̀ máa sin lọ́ọ̀nì tètè di ọjọ́ ku wa títí dàsìkò tá a fi lé ayé sílẹ̀ ọ̀mùtí ò lè máa fi gbogbo wa sin lọ́ọ̀ kò lè ṣeé ṣe kí ọ̀mùtí kó ná ọ máa dáhùn nígbà tí wọ́n bá pèpè láti wá ṣe sọlẹ́t ọ̀mùtí ò sì lè gbà wẹ́ torí pé tó bá lọ́wọ́ ṣe sòyàmù Ramadan ní ìgbà tí ọpọlọ ti dàrú dànù tó ti dàrú sófò báwo ló ti ṣe fẹ́ mọ́ à ń bọ̀sibọ́sí pé yóò tiẹ̀ lè dàníyà níyà tí sọ yìí pé òun náà kópa nínú ẹni tí ń mutí jẹ máa yóò jìnà sí Allah kò lè jẹ́ni tó súnmọ́ lọ yóò sì máa ré bọ́ yóò máa ṣubú ní gbogbo ìgbà sínú tí eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ látọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam onílà yazni zani xiina yazni wa huwa mu'min wala yashrabu alkhamra sharibuha xiina yashrabuha wa huwa mu'min wala yasriqu sariqu xiina yasriq wa huwa mu'min anabi sallallahu alayhi wa alihi wa sallam. ó ní máa wo oníṣìnà o kò lè ṣeéṣe kó ṣe ṣìnà kí mani ọmọ wa bẹ pẹ̀lú ọ̀daràn rẹ̀ lásìkò ìgbà tí ń ṣe lọ́wọ́ kò lè ṣeéṣe ọ̀mùtí kan ò máa mutí tí ọwọ́ pẹ̀lú ọ̀daràn lásìkò tí ń hanu tí ń mutí tó gbé aha hanu tó gbé igbá hanu mu ibú bá mu ni bí sẹ́pẹ̀ ni bí bí burúkutu ní bọ́tíkà ni èyí yòówù ọba lè máa mu nínú àwọn nǹkan tó kọ ohun ò tiẹ̀ dáhùn gbogbo èyí tó bá wù kọ́ máa mú bẹ́ẹ̀ imani ò lè ṣẹ́kù pẹ̀lú rẹ̀ lásìkò tí ń ṣiṣẹ́ yìí bẹ́ẹ̀ ni ó lè kan òṣìṣẹ́ tí ó jalè kí imani ọbẹ̀ pẹ̀lú rẹ̀ lásìkò tí ń jalè lọ́wọ́ wa hadha min adillati ahli sunnati wal jama'a ala anna al-imana yanqus kama eléyìí jẹ́ ẹ̀rí kan nínú àwọn ẹ̀rí tí àwọn ahlu sunna tí wọ́n fi sẹ̀rí lórí pé imáni máa dínkù gẹ́gẹ́ bíi ti ṣe máa lékún wọ́n ọlọ́run àlékún imáni làwọn ń tọrọ o má ṣe àdínkù fi imáni wà láéláé ẹni tí wọ́n mutí tó bá kú lórí pé mutí nínú àkóbá tí ó kóbá nìyẹn nínú ẹ̀sìn rẹ̀ ó mutí kú àmukú àwọn eléyìí ọlọ́run ti ṣèlérí ìyà tí tani tí roni ó ti ṣèlérí rẹ̀ fún wọn lẹ́yìn ikú wọn. torí pé wá nínú hadith eléyìí tí imaamu muslim eléyìí tó gbé jáde nínú sahihi rẹ̀ ọlọ́run nabi muhammad sallallahu alayhi wa sallam oní man mata wa huwa yashrabu al-khamra kana haqqan ala من طينة الخبل عصارة أهل النار رواه مسلم قال لك أن تبقون قوكم متي أمتي كوني kò yé mú títí kó fi mú ọ̀daràn lọ ẹni tó bá kú lórí eléyìí báyìí ọ̀ràn àyà ọlọ́run ọba wa ó ti sí lọ́rùn ẹ̀ lórí ara rẹ̀ pé òun ó sì mú mú ètùtù ara àwọn ọmọ náà ètùtù àwọn ọmọ aná olórí ibu rẹ̀ ó mú o ètùtù ti ń tú lára àwọn ọmọ aná inú wọn gbé mu fún ọ̀daràn nínú náà jahannam ọlọ́nkọ́sà ànú wa. èèyàn lè máa mutí kọ́ máa mójútó sọ́láàt nítorí pé ńgbà tó bá ti mutí ọpọlọ ti sá lọ fiọ́lẹ̀ òye ò sí mọ́ làákàyè ti sọnù báwo wá ló ti fẹ́ ṣe sọ́láàt tí sọláàtì rẹ ọ̀la làáfíà kò tí ẹ ní nílàkàì dípò pé ọmọ pé sọláàtì ló ń ṣe sábàlá sọ pé ya ayyuhal ladhina amanu la taqrabu as-salata wa antum sukara hatta ta'lamu ma taqulun. akọ̀yìn olùgbàgbọ́ òdodo pé o gbọ́dọ̀ súnmọ́ sọláàtì lásìkò ìgbà tẹ̀ ń hórìrà tẹ̀ ń ta gẹ́gẹ́ tọpọlọ ti wábi wọ̀ sí tètè ẹ ò gbọ́dọ̀ ṣe sọláàtì tí làákà yóò fi padà sára yìí báwo ni wọ́n ṣe wá máa sin lọ ìwọ ọ̀mùtí wọ́n ti wá lọ fọ ọ̀mùtí tẹ̀lé mọ́mù khasaratun wa khayba a òfò ìfìdírẹ́mi lè mọ́mù ọ̀mùtí báwo la ti ṣe rú tí èfi rúkú lẹ́ẹ̀mẹ́rin ní raka ẹ̀yọ̀kan tí èfi forí kanlẹ̀ lẹ́ẹ̀márùn ní raka ẹ̀yọ̀kan wọ́n pa kíyèsí irú wọn àwọn máàmù ọmọ kó ti gbà pé wọn ò pé bàbá ti gbà pé bólórí ibu ti ṣe gbà pé wọn ní ẹ̀mẹ́ta mẹlẹ forí kan lẹ́nu rákà yìí onítẹ̀ bá dákẹ́jẹ́ máa tún fi méjì kún la hawla wala quwwata illa ìgbà tí lè máàmù bá wá jọ mùtì bó ni bàbá ni ti rí bó làwọn máàmù ti rí wọ́n kúyúrú ala ashya'iha taqa bẹ́ẹ̀ sì ni irú ẹyẹ òun náà lẹyẹ wọtọ bílẹ̀ máa ń bá tijọ́ mutí ntó lè mú kẹ́yìn máa mú kẹ́yìn máa kú kẹ́yìn máa ju wèlé fún òun náà ní kọjá pé ń bẹ́ nu yín àwọn tó yẹ pé àwọn náà ń kọ́ ọ̀mù làwọn náà ọ̀mù ò sì lè rí lè fi ọ̀mù ìdínà táwọn òfin ní rí lè fi rẹ̀ wala hawla wala quwwata illa ta ló fi irú rẹ̀ sá nídìí ẹ̀sìn ẹni tó ti kó ti gbà pé níbi sọláàt oníjàmá mo ti já kínní ńlẹ o kíni nǹkan ìgbẹ́ni ìmáàmù ti já gbẹ́lẹ̀ níbi tó ti ń bá sọláàt lọ kíni tẹ́ ẹ rò yí pé yóò ní bírèkì má nígbà tó pọ̀ lọ́ba ti sọnù ṣégbẹ́ ni wọ́n rí bírèkì fún ni àbítọ̀ abọ́rọ̀ sọkúsọ àbí ìwíkúwì wọn ò ní rí bírèkì fún kàmá torí ti kó ní tá a fi kó rẹ ní ó ti sọnù òun náà ní làákàyè. torí ẹ̀ báwọn wá ní olórí ibú lọ ṣiṣẹ́ hajj ọwọ́ àdán ni wọ́n ń tọ̀ ní supermarket supermarket ó ní tí mo wá ń rí wọ́n ni ah, ah, báwọn ilé ìtajà yìí tóbi tó tó ríru ẹ̀rí lóko tó ń ti ń bọ̀ ó lóun ò ẹ̀rí ṣùgbọ́n tó ń àwọn òrì wọ́n ní kí ni nǹkan náà gan-an ní tó ó ní à ẹlẹ́kẹrú ni kí ń kẹrú ọlọ́tí ni à òun ò lè má gba wàrà lójúmọ́. bó ń bá mu tó kéré sí gò kan orí ọmọ fóònù ah ònkà bá mọ mọ́ka tó ń wáyò la ilaha illallah wọ́n lè ṣe mà kẹ́ẹ̀tì di mẹ́rù wọ́n tètè ra yín kó wọ́n da yín síbi tí ọ̀dà ilé ibi tí wọ́n máa ń fa àwọn ọ̀daràn pamọ́ sí kẹ́ẹ̀kọ́ ti lọ́ mọ́ka kẹ́ẹ̀gbà fọlọ́ wọ́n gbàgbé rẹ síbẹ̀ ni tí ó kọjá bí wọ́n ṣe gbàgbé kọ́rùnà sábẹ́ ẹlẹ̀ títí dòní yìí báyìí. ó ní sẹ́ adìyẹ ò ní kò ní rọrùn tọrọ wọn lè má mú ta wí. àwọn Ramadan náà dé olórí ibú lòun ò lè gbà torí kí ni tó máa kán mu ó ti di bárakú òun lè má mu ó ti ẹ̀rọ àti ètò ṣe sínú àwọn ọ̀rá tí máa tẹ̀ yínrínyínrín o òun máa fà sàn ni ó máa lọ tìǹ tìǹ tìǹ bọ́n máa náà sì máa wọ ní rọrùn ní rọrùn ní rọrùn ìrọ̀rùn lọ lórí ibú ọ̀wọ́ náà kọ́ lọ́wọ́ sànù tiwa torí de eléyìí báyìí ó ń mu títí ó sì fi da gbogbo nǹkan rú mọ́ra rẹ̀ lọ́wọ́ wọ́n bá sọ láti lọ àwọn èèyàn gbọ́ tẹ́nìkan ya sófà kí ló dé wọn mọ̀ kó ti gbà pé ni wọn kó ti gbà pé ni akramakumullah bó o sí lórí sọláàtì tí sọ bá ń gbọ̀n wọ nígbà tó pọ̀ lọ́ọ̀rẹ́ ọ̀dàrú kí ló ṣe ọ̀rọ̀ ra jáde kó nu mọ́ṣáláṣí ni ọ̀rọ̀ ra jáde kó nu mọ́ṣáláṣí ni bíi tá a sì kọ́ tọ́tí ti sọ làákàyè rẹ̀ wàláì yọ sọ lẹ àní sọgbẹ lẹ gan wọn ṣẹ̀ṣẹ̀ ń sọsọ ọsọ àbúrò lẹ ẹ ń bínú ẹ̀gbọ́n gan yọ dá lẹ láì jẹ gba notice la hawla wala quwwata illa billah torí ẹ kò sí bí ẹsìn ẹni tí ń mu ti fẹ́ pé o kò sí bó ti ṣe fẹ́ mu nínú àwọn aburú eléyìí tó wà nínú ọtí mímu níbi owó náà òun náà ní í pé ẹ̀rí ọtí tẹ́rí yẹn kò sí nínú oúnjẹ o. kò sí nínú oúnjẹ tó wúlò fara kò sì sí nínú nǹkan mú eléyìí tó ṣàǹfààní fún èèyàn kàkà bẹ́ẹ̀ wọn bẹ nínú àwọn nǹkan tó yàn mú tọ́dọ̀ tí tọ́jẹ́ gbin tí kò nira bá ní tí bàtẹ́ ní jẹ́ torí di eléyìí báyìí gbogbo owó tá a bá wá nájà máa sídi ntí ó kò nira báyìí sídi ntí ó kò nira báyìí sídi ntí ó bàtìyàn jẹ́ kò sí tàbí ṣùgbọ́n pé. irú owó bẹ́ẹ̀ ìnákùná ni wọ́n ń o ìná àpà ni wọ́n ń o ìsọwọ́nù ni wọ́n ń pè o ìsúwọ́nà ni wọ́n ń o tí ọba wa rí bẹ́ẹ̀ lọ́pọlọ tiẹ̀ ó dájú pé o nídìí láti lọ sí àyẹ̀wò ọpọlọ kéèyàn lọ fowó rẹ̀ ra tí ó ní lára ọ yàtọ̀ sẹ́ni tó lọ fowó rà tọ̀ tí wọ́n á mú tọ̀ ọ yàtọ̀ sẹ́ni tó lọ fowó rà gbẹ̀ tí wọ́n á pò tí ń bá ń fọ kó la hawla wala quwwata illa billah ọ yàtọ̀ sẹ́ni tó lọ fowó rẹ̀ ra pọ̀tọ̀pọ̀tọ̀ tí wọ́n ń dààmú ọ yàtọ̀ sí ní tí wọ́n náà mú kọ yàtọ̀ sí. ẹni tó mú rẹ̀ tó fi síbi tí ọ̀tọ̀ ọ dájú pé kò gbádùn ọ dájú pé kò gbádùn ó dẹ́dẹ́dẹ́ ọjà rẹ̀ kó nílé rẹ̀ owó rẹ̀ náà ló mú débẹ̀ oníwàmọ̀ abọ́ wọn ni kìnnìkan ẹlẹ́rìn dòdò kìnnìrìn tí wọ́n tún dòdò olóòní kan bọ̀ mu èyí tó tutù tí a máa wọ́yìn olóòní wọn bọ̀ mu olórí ibùtún ni kò fẹ́ já sí ẹja tó sì kú yọ máa sata sọ́n lẹ́nu sẹ́kẹ́sẹ́kẹ́sẹ́kẹ́ wọ́n máa wá fọtí gbé sọ́n la hawla wala quwwata illa billah ọ̀hún ẹ̀jẹ̀ ó mú kótó dìde ńbẹ ó ti dàgbẹ́ sí ṣòkòtò gbogbo ṣòkòtò kún èsì ń kún àwọn ẹni tí wàá bá sì máa pé nǹkan rùn àwọn náà ti gbà pé bẹ́ẹ̀ ṣòkòtò tó ń kálukú wọn náà ti kún wọn dìde ní níta àwọn èèyàn retí kọ́ bẹ̀rẹ̀ sí í jábọ́ tó bá sì bẹ̀rẹ̀ sí ní jábọ́ yóò máa yí gbogbo wọn la yóò máa yí wọn lẹ́yìn ẹsẹ̀ yóò máa yí wọn kiri èsì tún á máa pò wọn yóò máa kùn wọn ráì ṣé ń tọ́da wa ló fowó rẹ mu ebi ń pàyàwó ìwọ ń fowó mutí òróró sukú ọmọ sàn ó ń mutí ọmọ ń wà kísà káyé ìwọ ń mutí ọlọ́láfẹ́ ni ọ́ afẹ́ ń yọ o ìnira wà nínú ọtí o lórí ara ọmọ èèyàn ara wa tẹ rí i báyìí bó ti ṣe dùn o bó ti ṣe dùn lọ́mọ a lágbára lọ títí wàláhì ọwọ́ ìgbà bá lálàáfíà ni ìní ara èèyàn tí wọ́n ń gbé pọ́npọ́n kéje kéèyàn mọ̀ wọn ara kéje kéèyàn mọ̀ ara kéje kéèyàn mọ̀ pọ̀ ńlẹ̀ ẹnu wa tẹ rí i náà lẹ̀ ọtí a máa kó nira bá ọtí a máa kó nira bẹ́ẹ̀ mi a máa kó bára torí ẹ̀ wọ́n ní ònìyà gbogbo aburú ònìyà gbogbo àìdá ọtí mímu onísílẹ̀kùn gbogbo orí ibu ni amódi ni májèlé ni àti pé ọtí tẹ́rí yẹn òun gangan ló pilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àárẹ̀ tẹ́rí láyé àwọn àárẹ̀ tó ní í ṣe pẹ̀lọ́pọ̀lọ́ àwọn àárẹ̀ tó ní í ṣe pẹ̀lú ọkàn ọtí ló pilẹ̀ rẹ̀ ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ wèrè tẹ́ẹ́rí tí ó rí òwò ká títì látàrí ìmúkúmu ìjẹkújẹ náà ni wọ́n kọ̀ fún ọkọ̀ ó sì mú títí títí orí fi dàrú ọtí tí wọ́n mu wàláhì ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ ló ti sọ di wèrè ọtí tí wọ́n mu ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ èèyàn ló ti sọ di ẹni tó ṣe pé àrùn máa sọ̀káyé. So ndalam yóò ma sọ ni yóò máa kùn bí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì nítorí pé ọtí ti fọ ó ti fọ́ bìkan ọpọlọ wa gbádùn wa ẹ rí ọtí a máa kó bá fùfú tí ń bẹ nu wa tá à ń fi mí yóò di pé já dànù wá bíi ńlá làáfíà ni kì í ṣàlàáfíà àárẹ̀ mà olùjọ́ntà awé yìí tí ọba ṣiṣẹ́ mọ́tọ́ bá da sẹ́lẹ̀ wọ́n yẹ sì fi ti màálù dípò tèèyàn tí ẹ bá bọ̀ ọ́ látàrí ìjẹkújẹ látàrí ìmukúmu ó lè dẹni tí àrùn ẹ̀dọ̀ mú ẹ̀rí àrùn ẹ̀dọ̀ ọtí mímu ó máa kópa púpọ̀ nínú kárùn yóò mú yàn torí ẹ̀ wọ́n ní láàrin gbogbo èèyàn méje. tí àrùn ẹ̀dọ́ bá mú ẹ rí i pé mẹ́fà nínú wa ọtí mímu lọ́fà láàrin gbogbo èèyàn méje táwọn ẹ̀dọ́ bá mú mẹ́fà nínú wa ọtí mímu lọ́fà èèyàn kan kejì kìí sọtí mímu àwọn kan nínú àwọn tó ṣèwádìí wọ́n ní láàrin gbogbo èèyàn mẹ́sàn-án ti ẹni ẹ rí i pé èèyàn mẹ́jọ tí ẹ̀dọ́ bá ń dà láàmú ọtí mímu nífà. èèyàn mẹ́jọ láàrin mẹ́sàn ọtí mímu nífà èèyàn kan nu wọn ni ò ní jọ ti wàlà hawla wàlà quwwata illa billah ọtí mímu àti máa fà á rẹ kí iṣan tẹ́jẹ̀ ń gbà lára wó di a máa fa kí iṣan tẹ́jẹ̀ ń gbà lára kó di torí pé ọtí mímu máa ń jẹ́ kí cholesterol kó pọ̀ nínú ara tí cholesterol bá sì ti pọ̀ nínú ara yóò máa di ọ̀nà tí ẹ̀jẹ̀ ń gbà nínú sàn wọ́n mọ̀ wá òkú ọ̀nsára ni àsọ̀ ń san ìyá ni ọ̀nsán àrùn torí ẹ̀ nígbà tí cholesterol yìí bá wá di ọ̀nà tẹ́jẹ̀ ọgbà ilé ẹ̀sìn gbọ́ tí wọ́n sọ pé ọkàn kọsẹ́ lójijì látàrí ọtí mímu ni torí ẹ̀ ọtí mímu a máa sọ ni di arúgbó òjijì ẹ wàláhì a máa sọ ní darúgbó òjijì tí wọn wá di ẹni tí ń rìn kẹ́jẹ́kẹ́jẹ́ tí ó dẹni tí ń wọ́sẹ̀ tí ò ní lè gbẹ́sẹ̀ mọ́ yóò dẹni tó ṣe wípé ètè rẹ̀ ò ní bírèkì yóò dẹni tó ṣe pójú rẹ̀ yẹ̀sẹ̀gbẹ́ kan yóò di bàbá kẹ́ ẹ bẹ́ẹ̀ látàrí ìmúkúmu náà ni látàrí ìmúkúmu náà ni tani ọ̀sà ìmà irú aburú tó ti máa kó bọ́ọ̀mù tí nínú ọpọlọ pé eléyìí hàn sí gbogbo èèyàn bó títí sí máa ń lẹ wọn ọ hàn sí gbogbo èèyàn ẹmẹsẹsẹ tí ì sọ látàrí ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu rẹ̀ ní ìgbà tó bá gbà pé tán ẹ̀yin náà ti mọ̀ pé ẹ fi ẹwọn ni ẹ fi lẹfa ẹ fi lẹ́yìn ló ti gbà pé ti gbà pé kò ní làákà ìmọ̀ àtòun àti bèbí táwọn máa fi ń ṣeré wọ́n ti dọ́gba báyìí bá bàbá ti dòpònú gbogbo ntẹ́rì tí wọ́n máa ṣe lásìkò ìgbà bá gbà pé la hawla wala quwwata illa billah kọ́ àti yẹ nìkan lẹ́nu irú àwọn ìgbésẹ̀ tẹ́rì tí wọ́n máa gbé òní bẹ́ẹ̀ nìkan lójijì àfẹnjẹ́ ọ̀bá mọ̀ kó ti gbà pé torí ẹ̀ ló jẹ́ pé ọ̀mùtí tí wọ́n ti ń dàbọ̀ ẹ̀sẹ̀ bá tẹ́gùn ní ti ni. Tini gbogbo yóò pé ẹ yẹra ẹ yẹra bí ìgbà tí ògiri fẹ́ rí ìgbà tí ògiri fẹ́ jábọ́ ẹ mẹ́jọ orí lù yìí bẹ́ẹ̀ ni bítọ́mù títí ṣe rí nu láwọn orílẹ̀-èdè kan ní Europe gbogbo hospital ìjọba ó ti hàn pípé tí wọ́n bá gbé bẹ́ẹ̀dì kalẹ̀ tí wọ́n bá gbé bẹ́ẹ̀dì kalẹ̀ fáwọn aláàárẹ̀ tẹ́bárí bẹ́ẹ̀dì mẹ́ta lọ́sípítù kẹgbà pẹ́ nìkan nínú èèyàn mẹ́tẹ̀ẹ̀ta tó sùn lé lórí ọtí mímu ló gbé débẹ̀ ìyẹn ní kíta bá rí èèyàn gbẹ̀rún mẹ́ta lọ́sípítù tí wọ́n dá dúró síbẹ̀ ìyẹn gbẹ̀rún kan kí ló gbé débẹ̀ ọtí mímu ló gbé débẹ̀ ọtí mímu bá wọn débi kan àwọn fi yọnu ni àfi bí ìgbà téèyàn ń fomi yọnu ẹ wá wo ibi tó bá wọn dé àwọn ọ̀gá yín ti ń sọtí fún yín ẹ wo ibi tó bá wọn dé eléyìí túmọ̀ sí pé ìdá kan nínú mẹ́ta gbogbo ẹni tí ń ṣàárẹ̀ ní Europe nílùú òyìnbó gbogbo wọn ti múmu ló sún wọn dé ìdí àárẹ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìwòsàn tí wọ́n ti ń tọ́jú ọpọlọ àrùn ọpọlọ àrùn wèrè wọ́n ní ìdajì àwọn ẹni tí wọ́n gbà síbẹ̀ ọtí ló gbé wọn débẹ̀ o ọtí lọ́ọ́ yà wọ́n wèrè dáadáa ni bàbá àti ìyá wọn bí wọn sáyé nítorí ma, máa jẹ tó bá pọ́ mọ́ wọn ni kò nílẹ̀ ìfì nítorí wọn máa jẹ tó bá sọmọdé wèrè kò kúkú burú nítorí wọn máa lọ́sọ̀ọ́dọ̀ lórí ibù ṣùgbọ́n ìsìláàmù ń pàkíyèsí rẹ tó bá ti kó ara rẹ nìkan lọ́ọ́ dálẹ̀ fún ni yóò sàn ọ́ dálẹ̀ fẹ́ni tí ò mọ́wọ́ tí ò mẹ́sìn àwọn ọmọ wa sanwó ọjà táwọn ọ̀rà ọ́ dálẹ̀ fún yàwó dálẹ̀ fọ́mọ owó oúnjẹ làwọn ń wá wọn ò sì ní fẹ́ pọ́ tì pé kó o kú dànù ọwọ́ àwọn bá tó yẹ káwọn fi tọ́jú ara wọn tún fi máa tọ́jú rẹ̀ ńgbọ̀ bá dalẹ̀ ọjà lọ tètè mọ àwọn ara rẹ̀ kọ́ ọjà wọn bẹ́ẹ̀. bákan àwọn tó ń ṣèwádìí ní University of California lamẹ́ríkà àwọn náà ṣèwádìí o wọ́n ní àwọn rí wípé ọtí ni nǹkan kejì tí ń ṣekú pa àwọn èèyàn ní United States of America nǹkan alákọ̀ọ́kọ́ tí àwọn èèyàn tẹ́mi wọ́n ń bọ́ torí sábàbí rẹ̀ ó náà ní sìgá mímu nǹkan ẹlẹ́ẹ̀kejì lọ́tí mímu sìgá mímu à ọ̀nà àkọ́kọ́ ti ń ṣekú pa wọn ọtí sepò kejì ipò tó náà rí mú kò kéré òun náà gbégbó orókè níbi kábà tọmọ ọlọ́mọ jẹ́ nítorí pé ọtí mímu tẹ rí wọ́n ní a máa ṣe kúpẹ ìyẹn ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn lọ́dọọdún lamẹ́ríkà a máa ṣe kúpẹ ìyẹn ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn lamẹ́ríkà lọ́dún kọ̀ọ̀kan bákan náà ìdajì nínú àwọn ẹni tí ìjàmbá ọkọ̀ ń pa láwọn ojú ọ̀nà gbogbo lamẹ́ríkà ìdajì nínú wọn ọtí mímu ló ṣe sábàbí o ọtí mímu ló ṣe sábàbí tí gbogbo èèyàn fi ń kú dànù o ní Britain nọ́mbà yìí tiẹ̀ wá ká màmá nọ́mbà yìí ká màmá wọ́n ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún méjì ọmọ Britain làwọn ń kú lójoojúmọ́ nítorí ọtí mímu ẹ̀dàkùn yẹn wá wo iye òfò tíjọba ọmọ ẹ̀sìn látàrí ìtọ́jú àwọn olórí ibú wọ̀nyí lọ́sípítù wọ́n lọ lọ fowó rẹ mú o tún dá wàhálà alẹ̀ fúnjọba wọ́n lọ lọ fowó rẹ mú ẹ wá dúró owó tíjọba ọmọ ẹ̀ ná lórí ìtọ́jú àwọn ọ̀mùtí àwọn atókùmọ́ àwọn ọmọnà ọ̀run má lọ tíjọba ó tún máa ju ẹ̀mí wọn fún ó tún lè gbádùn padà sídìí ọtí mímu. la hawla wala quwwata illa billah. aburú ni wọn náà ṣe o lásìkò gbà tó fún ìyá oníbùkọ ọlọ́tí tó fún láàyè kọ́ máa tọ́tí rẹ̀ Ìyá abú pátápátá gbáà ni ọ fún aláyè kọ́ máa tò gógóró máa ta pẹlẹbẹ wọ́n máa ta lẹ́sẹ̀ ilé rẹ̀ ni ọ èèyàn kéèyàn ni ọ kò wú ọkọ máa rí òmu ó sì ti ọlọ́run kan máa tà fáwọn ọmọ ara yìí sọ dáa òkùnkùn dáa bẹ́ẹ̀ àǹfọ́gò máa rẹ ni lórí wọ́n lura wọn pa kò ní jìnnà sílé rẹ tí wọ́n ti ń tọ́tì o kò ní jìnnà sílé rẹ tí wọ́n ti ń tò gogoro torí ngbà wọn bá gbà pé wọ́n fẹ́ dín agbára wọn wò bó ní máa séèyàn ẹ̀yin náà máa rámì rẹ̀ èèyàn dàgẹ́ bíi pé kó fún wọn lẹ̀kọ́ kọ́ mọ́sálásí Si wọn ni wọn fẹ́ kọ́ mọ́sálásí ó lóun ọ̀fẹ́ wọn máa gbọ́n tí ò ní tí ò ń lọ́rùn àmọ́ kí wọ́n máa tọ́tí ní tòsí ilé òun kò burú wọ́n máa ń bá ń wọn lórí kí wọ́n pọ́n kí náà lórí kó wọn bá bẹ́ẹ̀ lọ. A'udhu billah nínú àwọn aburú eléyìí tọ́tí ti òní ma tó ń ma má làákàyè ò sí má ká tó ọmọtí ó lè mutí yó kó délé kó ló ń kọ ìyàwó lẹ̀ kó ló ń kọ ìyàwó lẹ̀ fún bíbá tó ń bọ̀ ń òun kọ̀ lẹ̀ àà fún bí fún àìbá tó wọn bọ́ lé òun kọ́ ọ̀lẹ̀ fún dídáná tó ewu ewu ló bá làákà ẹ̀ mú fásọ funfun tó wọ òun kọ̀ ọ̀lẹ̀ fún wíwò tó ń wò òun kọ̀ ọ̀lẹ̀ gẹ́gẹ́ ní ṣiṣẹ́ náà ọpọlọ wèrè nínú òfin ṣẹ̀ríà tó o bá ti sọ pé ọkọ̀ ọ̀lẹ̀ àní sọ pé omutí o ti kọ̀ ọ̀lẹ̀ náà nìyẹn alùpùpù ọmọ lọ torí pé wọn náà lọ lọ fọwọ́ ara rẹ rà wọ́n lọ fọwọ́ ara rẹ jẹ́ ó sì ṣe ọ ṣe ṣe wọn ọwọ́ àlọ́kọ̀ ìyàwó rẹ lẹ̀ lọ́ba pin ọ̀pọ̀lọpọ̀ nínú wọn onítọ́ bá wọlé nínú àwọn ìnira tí máa ń fà láwùjọ nu ó lè lọ wá okùn kó so ìyàwó mọ́lẹ̀ kó so àwọn ọmọ mọ́lẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní nà wọn bí kúkú bí yíyẹ táwọn bá tètè rẹ ní gbà wọn lẹ wàlẹ́ ò lè pa wọn kanu lé ọ̀pọ̀ ẹ̀ máa yọ ọ̀mùtí ló ti ṣe púpọ̀ ìyàwó bẹ́ẹ̀ ọ̀pọ̀ ẹ̀ máa yọ wọn ló ti ṣe púpọ̀ ọmọ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń pààyàn àwọn tí ń jiyàn gbé àwọn ẹni tó fi tipá bóbìnrin lò àwọn ẹni tó ṣe wípé wọ́n ń jalè sẹ́rù pé lásán ni lẹ́yìn ìgbà tí wọ́n bá mú mú kú mu tán náà ni wọ́n bá ti mú mú kú mu tán tí làákà yóò ṣiṣẹ́ mọ́ tí ò sáànù mọ́ gbà náà ni wọ́n máa dánṣẹ́ ọ̀daràn wò. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ tẹ́rí tí wọ́n yá yakuya láwùjọ wa lónìí tí wọ́n ya ọmọ kọ́mọ tó ya gara wa láwùjọ wa lónìí ntó fà tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí wọ́n fi gbà pé káwọn ọmọ sọmọ àtà ló pé àwọn onípò wọn ò gidi ni ọmọ tí ni bàbá wọn gidi ni ọ̀mùtí nìyá wọn torí pé táwọn bàbá wọn ń ṣe táwọn ìyá wọn ń ṣe ó sú àwọn gbogbo ayé wí àwọn bàbá ọ̀gbọ́ àwọn màmá ọgbọ ọmọ náà bá gbé ntọ́pẹ́ oníkó wọn máa sọ máa àwọn ọmọ táwọn tẹ́ bá wádìí wọn wọn ṣe rí nu. bàbá ti sọnù ìyá ti nù dànù ọmọ náà wàá látọ̀ pé tí bàbá rẹ̀ ń ṣe ni wọn náà lọ ra gbálí àbòsí wò lọ́wọ́ ṣe sí ààrẹ kò sàbòsí sí ààrẹ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ tó ya jàgùdà páálí àwọn ọmọ fọ́lẹ́fọ́lẹ́ àwọn ọmọ dánàdánà ó ti ṣe ṣẹlẹ̀ nu àwọn bàbá yìí lọ́fà àwọn bàbá burúkú àwọn yóò fò látàrí ìmúkùmù látàrí ìmúkùmù ọ̀rẹ́ ni ọ̀rẹ́ ni ọ̀rẹ́ ló kó mi lọ́ọ̀dí rẹ kí èsì àwa wí tó lè rí wí sí ọ̀rẹ́ láìpọ̀ gbẹnu ọ̀rẹ́ ni wọ́n wá yẹnu rẹ̀ wọ́n rọ́ sí wọ́n bá ti rọ́ sí bẹ́ẹ̀ kan wọ́n rí rọ́ sí kí ló tún gbé ọlọ́ọ̀bẹ ń jọ́ mi ojú ọ̀mù tí ò kú lọ́tì bẹ́ẹ̀ náà ni ẹlòmíì kó wọ́n fi sí ọ ní ìta ló fi sí ọ wọ́n èsè fàmàlà jíjẹ wọ́n èsè fi sí ọ àtọ́bẹ̀ àbùlà wọ́n èsè ká máa wọ dànsí kí wọ́n ò fi sí ọ ká máa sùn lórí bẹ́ẹ̀dì wọ́n ò fi sí ọ ọtí wọn á fi so lórí ibú rẹ̀ gbà tó ti pọ́ ti ń bẹ lẹ́jẹ̀ tiẹ̀ náà ti ń sàn ọ̀fẹ́ mutí kí ni ń dùn bẹ̀ gan-an rí àwọn mutí rí o àmọ́ kò dájú kó dùn kò ní dáa fáwọn ẹni tó sọ tí o kò dájú kó dùn ẹ gbogbo tó dùn ti ń bẹ láyé yìí nítorí tọ́lọ̀ kéèyàn á sọ pé òun ò rí kankan mú bí àfọ́tì àfọ́tì ẹ̀yin náà gbó kan ọtí ìmúni tí a sì máa múni tẹ́ kí ni wọ́n ti ṣe ni wọ́n wà mọ́ kó o ti ẹ̀rà ọlọ́kó dànù fíríjì kó dànù fíríjì tó bá ti wá sí inú rẹ̀ ó dùn <laughs> òun ọkùnrin mẹ́ta àwọn kìíní olórí ibú yìí wọ́n ń bẹnu gíláàsì wọ́n ń bẹnu fíríjì tó ń bá gbà pé níjọ́ tó ti ń gbà pé náà èwo ló fi ṣe rere bákan náà a rí i ọ̀pọ̀lọpọ̀ láwùjọ wa lónìí wọ́n fi wá yá yakuya látàrí pé ẹni tó yẹ kó mójútó wọn ọ̀mùtí níjọba fọmọ sọ́dún yẹn kọ́ máa gbọ́dọ̀ rẹ̀ tó ń tì í sí ọ̀mùtí à khasara wàláì òfò ni òfò ni ọmọ náà kọ́ sí rẹ̀ ń gbọ̀ báyà torí lọ gbégò kan wá lọ múgò kan wá lọ sí ọmọ náà dánwò ọmọ dánwò bí kò ọmọ ọmọ gbọ́dọ̀ nìkan ni gbàgbọ́dọ̀ ojúmọ́ láàárọ̀ yóò ṣe tìláwà alukurani yóò ṣe tìláwà alukurani ọmọ náà yóò bẹ̀rẹ̀ sí ní kọ́ọ̀sì rẹ̀ pé ni ẹni tó gbọ́dọ̀ bí wọn bá orí kò gbámú yóò yóò pé bó ní rí yóò ti kọ́kọ́ kan lẹ́nu rẹ̀ yóò ti kọ́kọ́ lẹ́nu rẹ̀ bá yàrá ọmọ ọmọ lónà ọba bẹ̀rẹ̀ lónà kó sáfù àwọn olórí ibùnú tọ́ bákan náà nínú aburú tó wà nínú ọtí mímu jama ó ní aburú tí máa ń kó bá ètò ìṣúná owó orílẹ̀-èdè ìnáwó orílẹ̀-èdè níṣẹ́ ló máa ń ga látàrí tọ́mù tí bá pọ̀ láwùjọ ti ń pọ́n ọtí àwọn ọmọ ń àwọn ẹni tó ṣe pé wọ́n lọ máa dá ẹmu nídìí igi ọ̀pẹ àwọn kò pé dáadáa járe òun fi rówó owó ẹmu lòun fi kọ́lé owó ẹmu lòun fi rẹwù okú orí ibu ẹni tí ń rọ títí ń tọ́tí yóò pa àwọn ń jèrè ń bẹ́ẹ̀ àti pé kọ́mpìnì ọtí ó tún ní àwọ́ọ̀dì tí ń fáwọn lọ́dọọdún àwọn lè máa sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ilé ìwòsàn ní ká léèrè o on ministry of health àwọn ní ká ẹbí léèrè lórílẹ̀‐èdè kọ̀ọ̀kan o irú òfò tíjọba ń ṣe lọ́dọọdún lórí ìtọ́jú àwọn ọ̀mùtí òfò ń bo àyà torí ẹ̀ ló ti jẹ́ pé táàrẹ̀ kan bá ṣe ọ́ táwọn mọ̀ pé ó máa ń sábà rí létí mọ́tí mímu wọ́n máa bí ọ́ lérè pé sẹ́yìn mutí lọ́sibítù èmi ẹ̀ mutí o báwo wà lára ìṣẹ̀ṣe yín ọlọ́run ló mú wa o torí lọ́dọ̀ àwọn ọ̀mùtí kẹ̀kẹ́ ṣe nǹkan bàbàrà wèrè náà ti máa palẹ̀ má dé pé yóò mọ̀ náà ni yóò mọ̀ náà ni torí ẹ̀ ẹ wo àwọn nǹkan tíjọba ṣe kalẹ̀ kó lè bá wúlò fáwọn èèyàn nílùú kọ̀ọ̀kan tí wọ́n bá láwọn fẹ́ ṣèwọ́de tí wọ́n máa ṣeun ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ó ti gbà pé ẹni tí ó mutí ó ti mutí ẹni tí ó mugbó ó ti mugbó tẹ̀wọ́n kó àwọn máa mugbó àwọn ọmọ mutí ń gbogbo tíjọba ṣe kalẹ̀ tí ń dùn wọ́n lù tínú yín dùn wàhálà ìwọ̀n rí pa ni. ẹ dákun ta ni ó tún máa ṣé ìrọ̀rùn níjọba ṣe láwọn ìjọba tiwa wọn yìí tí wọn mọ̀ pé nìkan pariwo tí wọn mọ̀ pé yà ń jẹ nìkan lórí pé tara tiwọn ni wọ́n mú gbọ́ tara tiwọn ni wọ́n mójútó ọ̀wé ìjọba tó wá ṣe kalẹ̀ àwọn ọ̀mùtí kan tún bàjẹ́ àwọn mọ̀kúmọ̀ ọ̀bàjẹ́ àwọn máa mú gbọ́ ọ̀bàjẹ́ torí pé ńgbà táwọn ti gbà pé òun wọn mọ̀ òkú àwọn ti dé ní oṣù pa kí lẹ́yìn ṣe ńlẹ̀ ńlẹ̀ ni wọ́n máa wí ẹ wọ ní òṣùpá ìmúkùmù ló ń ṣe yín báyẹn ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ni ló di wípé wọ́n jẹ gbèsè látàrí ọtí mímu wọ́n jẹ gbèsè nítorí pé ìtọ́jú tí wọ́n ń ṣe fáwọn ọ̀mùtí owó yẹn ti ga jù ẹbí àwọn insurance companies ẹbí wọn léèrè láyè irú òfò tí wọ́n ń ṣe látàrí pé èèyàn mutí yó ó fi mọ́tò pààyàn àwọn ní ọba sanwó ẹ̀ látàrí pé èèyàn mutí yó ó fi mọ́tò ó fi kọlu lé olé ọba lé olé jẹ àwọn ni ọ̀sánwó ẹ̀ látàrí pé mutí yó ọ̀dáná sun kọ́mpìnì ń kọ́mpìnì àwọn ni ọ̀sánwó ẹ̀ látàrí pé èèyàn mutí yó ó gbé ma ó bẹ̀rẹ̀ sí ni lọ pa àwọn èèyàn láàrin ìjà àwọn ni ọ̀sánwó ẹ̀ látàrí pé èèyàn mutí yó. àwọn insurance company ní kẹ́ẹ̀bí léèrè irú àwọn òfò tí ń ṣe wọ́n lọ́dọọdún nítorí àti tọ́jú àwọn wàhálà tá a pọn táwọn ọlọ́tí ń dálẹ̀ bẹ́ẹ̀ náà ni bàbá ọlọ́tí ilé tí náà àti ìyá ọlọ́tí sẹ́bẹ̀yìn náà mọ̀ pé ńgbà tó gbà pé tán ọmọ gbà tó gbé kò tó sọlu gíláàsì mọ́tò mọ́tò ládùúgbò tó wọ́n wàá pè nítorí kó ti mutí à wọ́n bá mutí sọ́bó léèyàn ẹ̀ sanwó ẹ̀ tí ọba sì tẹ́ ẹ̀ bá sì sanwó rẹ̀ à bọ́ bá mutí kò pé kí wọ́n mọ̀ lọ tì mọ́ lẹ́gbà tó ju rẹ̀ bá dá yọ ọmọ ibi tó bá kówó sí yóò jáde bẹ́ẹ̀ni ọtí mímu kì í sọ̀yàn ló kọ́ tọ́ dáa oríkì burúkú ló sì fi máa ń kún ọkọ̀ gbogbo ẹni tí máa ti mutí yọ gbòókì bu yóò dé yàn kéèyàn láwùjọ lásán kọ́ lọ́n lọ tẹnu ń kàn ọ́nyá màkàn bí ìgbà tí èsì ń kùn gbẹ bàbá nu ẹ ẹ rántí alẹ́ àná alẹ́ àná tó gbà pé ah, ìfura kò ní ó ní èsì ìjáde lálẹ́ èsì sì bóyá màkàn níbi tí wọ́n bá fẹ́ sọ àsọdùn dé lórí ìdè eléyìí ẹ àtúbà lọ sọ́dọ̀ ọlọ́njẹ́ máa. وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروا إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صادق الوعد الأمين صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله واعلموا أن تقوى الله عز وجل وصيته للأولين والآخرين فقال عز من قائل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله داجو داجو الله ينقواتي قلنا لا تقوين ọlọ́wọ́n bá ṣe léèwọ̀ kò tọ́ kéèyàn rà kò sì tọ́ kéèyàn tà kò tọ́ kéèyàn a kì í jogún ọtí ọtí ò sì sí nù nǹkan tá a fi ṣàlejò ọlọ́wọ́n bá ṣe léèwọ̀ a ò gbọ́dọ̀ ní nílé rárá nítorí pé ọlọ́wọ́n bá ṣe léèwọ̀ mùsùlùmí tó bá ní ọtí kò lówó ìranù àti ìrégbè ló ní o nítorí ntọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ kò lè jẹ́ owó láéláé torí àdìtà nàbì Muhammad sallallahu alayhi wa sallam tóní inna Allaha idha harrama shay'a harrama thamanahu dájúdájú tí ọlọ́wọ́n bá bá ṣe nǹkan kan léèwọ̀ owó rẹ̀ náà yọ jẹ́ ìwọ gbogbo owó tó ń pa nídìí ọtí owó òfò ni ò kìí sowó owó haram ni kìí ṣe halal torí pé ọlọ́run ṣe ọtí léèwọ̀ gbogbo tọrọkọ̀bọ̀tà bá wa pa nídìí rẹ̀ kò lè jẹ́ halal láéláé ìdí ni ìdọ́fíjẹ́ pé tí ọ̀mùtí àbí bàbá ọlọ́tí ìyá ọlọ́tí tí ń tọ́tí tó bá mú nínú owó tí ń pa nídìí ọtí tó fi lọ sí Mẹ́kà tó bá sọ pé labbaik allahumma labbaik olùpẹni láti sánmà yọ dá lóhùn pé la labbaik wala sa'daik zaaduka haram wa nafaqatuka haram wa hajjuka ghayru mabrur malayika dá lóhùn pé o ṣe labbaik ọ jẹ́ pé Ọlọ́run lẹ́yìn jíjẹ́ pé Ọlọ́run oríire ò ní jẹ́ lẹ́yìn oríire torí pé ń tọ́ fún ṣe hajj rẹ̀ haram ni o owó náà tó sì fẹ́ máa ná yìí náà haramu ni o hajj rẹ̀ ò sì ní jẹ́ àtẹ́wọ́gbà kò ní jẹ́ ìtọ́da bẹ́ẹ̀ ni tí ọ̀mùtí àbí bàbá ọlọ́tí ti ń tọ́tí àbí ìyá ọlọ́tí ti ń tọ́tí tọ́ba ó sùsùn tó mọ́wó tó fẹ́ẹ́ fi kọ́ mọ́sálásí ọlọ́wọ́ bò ní gbà o torí inna Allah ta'ala tayyibun la yaqbalu illa tayyiba ọba mímọ́ ni ọlọ́run kì í tẹ́wọ́ gbà kankan àyàfi tó bá máa ó ní bàbá kan ó ní ọkọ kan ó ní ọ̀gá kan tó ń gbé lọ́dọ̀ rẹ̀ tó ṣe pé ọtí ní ń tà ìdí ọtí ló ti ń rówó tó o lè máa gbọ́wó tí máa ń nálé ọ lórí àbí báwo o gbọ́dọ̀ gbà gbogbo owó náà tí wọ́n máa ń nálé ọ lórí tọ́jọ́ pé ìdí ọtí wọ́n ti rí o gbà nítorí wípé ọlọ́run pa wá láti pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu.

wàá gbà pẹ̀lú ẹ̀mí pé owó tó rí ń di bisikíìtì ni wọ́n gbà o kìí ṣe tó rí ń di ọtí ètò rí ń di bisikíìtì lọ gbà o kìí ṣe tó rí ń di ọtí torí tó o bá fi lè gbà ètò rí ń di ọtí o ti dẹ́ṣẹ̀ kọ́lọ́mọ bọ́ sànù wa torí ẹ̀ láwùjọ wa lónìí pàápàá jùlọ nílùú wa tá a wà yìí a wọn làwọn èèyàn gba tọ́tí dọ́ba wọ́n sì máa mutí dójú àmì kódà àlejò kan wọ̀ lóyìí ó ń fún wa níròyìn ó ní sàṣàlì lù tó wọn ò tí ì dé nàìjíríà àmọ́ òun ò rí ibi tí wọ́n ti mú tító lu yìí òun ò rí ibi tí wọ́n ti mú tító lu yìí àti ọtí tútù àti ọtí gbóná òun ò rí ibi tí wọ́n ti mú tó lu yìí wala hawla wala quwwata illa billah sẹ́sì ma, èèyàn gẹ́gẹ́ bí ọmọ lu èèyàn máa já ń pátákó ah no no no ọ̀njà àwọn èso bíi àwọn èmutí o àìsàn mutí o táwọn máa dìfẹ́ǹdì ọ̀mutí ọtí kìnnì kò ní dáa fọ́tì wọ́n emu tí bẹ́ẹ̀ lẹ̀ yọ ọmọ tí wà mọ́ emu bẹ́ẹ̀ lẹ̀ ya ọ̀lọ́ èkó ni ọlọ́ọ̀bá dání pé nọ ọmọ níbẹ̀ yẹn lẹ̀ yìí la ilaha illallah sọ wá sọ dáa kò kúkú dáa wọ́n ọtí wájú ni wọ́n tó lájọyọ̀ ọtí náà wọn wá tu wọn wọn tu wọn wọn tu wọn wọn tu wọn ẹ ṣe bí òkè Kilimanjaro ni bí tí wọn bá tó kírètì àwọn orí bùn tí wọn bá tó dé wọn wá ń sọ fọlọ́n pé kátó ọtí là ń fi ń kan sánmà ń kó yìí o kí ló ṣe fún wa ìwọ Ọlọ́run kátó ọtí là ń fi ń kan sánmà lágbo yìí kí ló ní í ṣe fún wa sóò lè mú wa ni ìtumọ̀ rẹ̀ nìyẹn ẹ sì máa ń حتى إذا أخذه لم يفلت أو anu hadith Ọlọ́run a máa lọ alábòsí lára títí di gbàtọ náà ọba ara mu gbàtọ náà ọba bá ara mu sí òní rọnà jàjàbọ torí di eléyìí báyìí kẹsìrì mutí kẹsì nkatọ yanilẹnu kílẹ̀ tó ń fẹ́ kó mu tẹ́lẹ̀ náà káfíìrì ntọ́tí kẹsì nkàbàbàrà torí laysa ba'da al-kufri dam lẹ́yìn tẹ́lẹ̀ ti jẹ́ kẹsìrì ẹsẹ̀ wọlé tó kù mà kò sẹ́sẹ̀ mi mà yóò bá náà sì pé táwọn ńlá bá ti gbé ní sálẹ̀ kéékèèké ńkọ́ yóò gòrí ẹni èyí tó ṣe wọ́n jọ tí lọ. ìwọ mùsùlùmí tó ń tọ́tí kí ló sún ọdẹ di ọtí. ìyá ọlọ́tí bàbá ọlọ́tí fatuwa fi ya sunna kí ni jẹ́ bẹ́ẹ̀ ganu islam ẹni ya sunna ní masalasi ìyá ọlọ́tí nù ìyá ológogoro ìyá stout ìyá ngulda wọn tún fi ń joyè ta ló ní ẹ máa joyè ganu islam wọ́n tún wọ́n fi ìgbẹ́ wọ́n fi ń fọ̀tọ̀ ìyẹn ti kọ́kọ́ jọ daràn tẹ́lẹ̀ ẹ tún adé ládé àní ní mọ́sálásí kan nílùú yìí náà ni ibi tá a ti ń tò gógóró wà ń gé mu mọ́sálásí àwọn pé ah eléyìí ti jẹ wọ́n ní ẹ eh, kẹ́ ẹ máa wo nǹkan bẹ́ẹ̀ o ìyá súnà jẹ́ máa wá ní o tí àsúnà yìí bá jẹ́ pò ní ta sẹ́pẹ̀ ní ta pẹlẹbẹ ní tò gógóró ní ta burúkutu ní tọ́ àwọn kóẹ́kó ẹ̀kọ́ ẹ mọ́sálásí ńkọ́ kí làwọn sì rídìí túbà lọ mùsùlùmí ti ń tọ́tí mùsùlùmí ti ń mutí mùsùlùmí ti ń ti ń fọtí ìsàlejò ti ń sẹ́fẹ̀ wọná rọrùn agbára yín ọ̀ràn náà ara yín ọ̀ràn ẹni tó bá sì fẹ́ dán lọ́n wò tẹ̀síwájú mú kú ọlọ́run ọba kó fáwọn aràn wò àwọn abẹ́ lọ́n pé wọ́n lọ́n àwọn ẹni tá a sọ̀rọ̀ tí fún tí dẹ́kun rẹ̀ dákunjẹ́ á rí wọn lónìí jọ pé ń da kìyàmà ọlọ́run dákunjẹ́ á wọn bó lọ́ọ́ da wọn sí kí a ọba alágbájá asẹ́yìn náà ń bẹ́ nu wọn tá a sì wí wọ́n á sọ pé mo ti gbọ́ ni kò bá wúlò etí mi wọ́n lé wọ́n lé ń jọ̀ bí etí ehoro mọ́kọ́ nbọ ni ó ti wá wúlò ma àbámọ̀ yẹn ò wúlò ma àbámọ̀ yẹn ò wúlò ma ọlọ́njẹ́ agbọ́rọ̀ ọlọ́njẹ́ alẹ́ tẹ̀lé ọlọ́nkú lé wa dènà sí ìbàjẹ́ ọlọ́nkọ́ ká ìbàjẹ́ kúrò láwùjọ wa ọlọ́run bá kọjá kí dáadáa kọ́ gbá yìí ìbàjẹ́ kó jẹ́ kí ìbàjẹ́ di nǹkan àgbàgbé pátápátá kọ́lọ́run fi dáadáa kó fi dípò rẹ̀ Islam kò ní sọ pé nǹkan kan ọ̀dà àyàfi kó jẹ́ pé nǹkan ọ̀dà wàláhì ẹni torí rẹ̀ bá ti dàrú dànù ní ọ̀sọ̀pọ̀ ti dà wàláhì ẹnìkan ò sí tí ó yanu sọpọ́ ti da tí ò ní rẹ́ni fèsì fún kó tó panu mọ́ kí lọ́ọ́ dánú rẹ̀ ọlọ́wọ́n bọ̀ sàdédé pèlè wọ̀ síbò ń lọ́ọ́ dá gbogbo nǹkan ó sì fi ṣe àdánwò wípé gbogbo nǹkan tó ń da òun léléyìí ọ̀dà eléyìí ọ̀dà eléyìí ọ̀tọ̀ ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ẹ̀ gbọ́dọ̀ jẹ́ torí kó lè bá mọ àwọn kan sórí ibú gbára pé wọ́n takò fin rẹ̀ ń bẹ̀. ọlọ́run ti tiẹ̀ ọgbọ́ kọ̀ wá gbà lókù kọ̀ gbà lókù

pípalẹ̀ rẹ̀ ọba wúlò fáwọn ẹni tí ọba máa fi ṣe sílẹ̀ ńlẹ̀ tí wọn ò lówó láti ra sílẹ̀ tí wọn wàá kọ́ bi tí wọn yọtí sí tí wọn kọ́ sínú tá à ní máa rọtí kò sí ní tó burú mbẹ. so àmọ́ pé wọ́n tà wọ́n sọdowó abẹ́dẹ́n ńbẹ́nu tútù bá pé ní tó ń ṣe tó ń fi ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́ pátì kọ́ wọn bẹ̀rẹ̀ sí ní tàǹkà mi àmọ́ owó tí wọ́n ti rí nídìí rẹ̀ ní ìsìn nígbà tó ń tú báyìí ọlọ́run ọba ò forí jì wọ́n. èyí tó ti dowó lọ́wọ́ wọn ọlọ́run forí jù wọn ọ gbọ́dọ̀ tẹ̀síwájú mọ́ so eléyìí ìní nǹkan tí wọ́n ṣe o tó bá kùnà láti ṣe tí wọ́n bá kú àjẹjọ́ tó bá kú àjẹjọ́ owó tọmọ bá wá jogún lọ́wọ́ rẹ̀ tó jówó tó jówó tí èso ti halal ni ọ̀jẹ̀ fọ́ọ̀mà ìwọ ló jìyà rẹ̀ ọmọ ní ọjà ayé rẹ̀ ọlọ́run wa pé ọlọ́run bá ṣe nǹkan léwọ̀ olóríire èèyàn tó bá sì ti gbọ́ ó ti gbà ó ti tẹ̀lé kọ́lọ̀ kó sàwà bẹ́ẹ̀ ẹni tí ọlọ́wọ́n bá bá fẹ́ fún dáadáa àwọn ní gbọ́ ní tẹ̀lé kọ́lọ̀ bó sì wá bẹ́ẹ̀ àwọn tó lọ́wọ́n bá bá ti kádàrá àyà fún àwọn ọgbọ̀n wọn fi tipa làbá rẹ̀ ọlọ́wọ́n má jẹ́ káwọ́ rí bẹ́ẹ̀ kọ́wọ́n arántí pé nínú tọ́lọ́wọ́n fi pa á láṣẹ gbọ́dọ̀ máa ṣe ní gbogbo ìgbà oní àni sísọ Muhammad sallallahu alayhi wa sallam pàápàá àti ọ̀sánjọ́ júmọ́ àbáyé torí pé àwọn mẹlẹ́kà àti ọlọ́run ọba ẹlẹ́dàá wa gan alára wọ́n ń ṣe àṣàlátù fanabi Muhammad sallallahu alayhi wa sallam kọ́lọ̀ wọn tó pa wa náà láti pé ká máa ṣe. fallahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin wa ala ali muhammad kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid. وسلم تسليما كثيرا اللهم اعز الاسلام والمسلمين